àwọn tá a jọ máa ṣe kinní ọ̀hún. ẹ̀ẹ́ ọ̀hún àìtí ń jẹ́ ah. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀. ọkọ ìyàwó náà. ọkọ ìyàwó ìyẹn tẹ̀ ti kọjá kẹ eh, ah, kí ló dé. ọkọ ìyàwó náà ṣì. nígbà tí ìṣèkó máa fi eh, oṣù mẹ́fà ṣe. ó lè fi ṣe ọ́ <laughs> bẹ́ẹ̀ sì ni ìdí kọ́sọ̀ ló ti ṣe ọ́ tiẹ̀. <laughs> ẹ wo ẹ já kó lápá abẹ wọn jàre eh, Abdulrasheed Ọ̀jàlábí ọba lórúkọ tèmi ẹlẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀. ọ̀yá òṣòkòtò ròyìn kó wọ́n máa túyà gba nìṣó lóde báyìí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣetán láti ṣe bẹ̀bẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà o kí ni bẹ̀bẹ̀ tí wọ́n náà fẹ́ ṣe náà gẹ́gẹ́ bí àṣírí ìrìn náà kà wọ́n ní ìjọba àpapọ̀ ló ṣeéṣe kí wọ́n kó àwọn káàdì ìdánimọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ jáde nígbà tí a bá máa fi wọ inú oṣù karùn-ún ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí àṣerírì náà kà wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń lọ síbi mílíọ̀nù lọ́dọ̀ mẹ́rìnléní ọgọ́rùn-ún one hundred and fifty one hundred and four million Nigerians ni wọ́n ní ó ṣeṣe o kí wọ́n ṣe àwọn káàdì ìdánimọ̀ náà fún àwọn káàdì ìdánimọ̀ ọ̀hún òun ni a rí eléyìí tí ó jẹ́ pé látọ̀dọ̀ àjọ eléyìí tó ń ṣe ètò ìdánimọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n wà nídìí ẹ̀ wọ́n ní àkọ́kọ́ ìyẹn ní í ṣe pẹ̀lú káàdì ìdánimọ̀ fún ọ̀rọ̀ ilé ìfowópamọ́ tí wọ́n pè ní bank enabled national id card ẹlẹ́ẹ̀kejì òun ni eléyìí tó wà fún ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ìrànwọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí social intervention card nígbà tí ẹlẹ́ẹ̀kẹta tí yẹn wà fún àwọn tó bá pé wọ́n fẹ́ ni o ìyẹn ò pọn dandan o lórí ọ̀rọ̀ ti ìgbòkègbodò ní àárín àwọn orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ ìwọ̀ oòrùn áfíríkà tí ètò ọrọ̀ ajé wọn bára wọn mu tá a mọ̀ sí ecowas national biometric identity card gẹ́gẹ́ bí àṣírí ìrìnnà kan wọ́n ní ẹnìkan tó jẹ́ olùdámọ̀ràn fún ọ̀gá àgbà tó wà fún àjọ tó ń rí sí ìdánimọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn nímsì ayọ̀délé babalọ́lá òun ló sọ̀rọ̀ náà di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tó ṣe pẹ̀lú ìwé ìròyìn the punch lánàá ọjọ́ ẹ̀kú ó jẹ́ kó nímọ̀ pé àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ó ní wọn ó gba káàdì ìdánimọ̀ náà láàrin oṣù kan sí oṣù kejì eléyìí tó bá ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ wọ́n wá jẹ́ kó di mọ́ ẹ̀ pé ṣé ẹ rí gbogbo ẹ̀ pátá ọwọ́ iléeṣẹ́ aláṣẹ òun ló wà ọ̀tún pé iléeṣẹ́ aláṣẹ ni yóò bọwọ́ lu gbogbo ètò náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí kẹ̀ka kúlẹ̀kúlẹ̀ ròyìn náà. lójú òpó ròyìn platform times eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó jáde láàárọ̀ òní wọ́n ní àdúpẹ́ ọdún ó ṣe bí ẹni wọlé dé díẹ̀díẹ̀ wọ́n ní lórí ti pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọdún ìtùnú àwẹ̀ lẹ́yìn ramadan eléyìí tí gbogbo mùsùlùmí ayé tí wọ́n ti gbà wọ́n ní ó ṣeé ṣe kí a rí oṣù ní alẹ́ òní ní àjọ tó ń rí sí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn islam ní orílẹ̀-èdè nàìjíríà nigerian supreme council for islamic affairs ní wọ́n ti sọ fún gbogbo nàìjíríà pé ẹ gbójú sókè tó bá ti ń di ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ málẹ̀ òní bóyá ó ṣeé ṣe káróṣù bá a bá dẹ̀ ti róṣù a jẹ́ pé ọ̀la ní ìtùnú àwẹ̀ ẹni yóò jẹ́ ojú òpóròyìn platform times ló mú kinní ọ̀hún wá sóde láàárọ̀ òní wọn ní lórí ọ̀rọ̀ ti idil fitri ìyẹn ti ìtùnú àwẹ̀ eléyìí tí a máa ń ṣe ìyẹn àwa mùsùlùmí lẹ́yìn tí a bá ti ṣe ààwẹ̀ ramadan tán ẹni wọ́n ti ń sọ gbangbangbangba báyìí pé òní ti ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù ramadan ìyẹn twenty nine of ramadan tó ṣe déédéé ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún twenty twenty four wọ́n ní tó bá ti ń di ní alẹ́ òní ó ṣeé ṣe kí oṣù ọ̀hún kó súyọ o ìyẹn oṣù shawal ti ṣe oṣù kẹwàá nínú oṣù ojú ọ̀run nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta lánàá ti ṣe akọ̀wé àgbà fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdé nínú àtẹ̀jáde eléyìí tó láǹfààní àjọ síta ó ní gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ eléyìí tó ń rí sí bí àti wo oṣù ojú ọ̀run eléyìí jẹ́ pé wọ́n ń ṣàmúlò ẹ̀rọ ayélujára láti fi wo oṣù ojú ọ̀run ọ̀hún ni wọ́n sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé alẹ́ òní ní nǹkan bí aago méje ó kọjá ìṣẹ́jú mọ́kànlélógún seven twenty one pm ni ó ṣeé ṣe kí oṣù míì kó súyọ tá a mọ̀ sí oṣù shawal bá a bá dẹ̀ ti kẹ́ fi irú eléyìí a ti mọ̀ yìí pé pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnú àwẹ̀ yóò kò nìyẹn o wọ́n wá sọ sọ wájú ẹ̀ pé gbogbo mùsùlùmí ẹ gbójú sókè tó bá ti ń di ní àṣálẹ́ òní ó ṣeé ká róṣù tuntun bá a bá róṣù àjẹ́ pé gbogbo wa á lọ sí yídì á lọ rè kírun á lọ rè dúpẹ́ fún ọlọ́run ọba àlá ojú òpó ìròyìn platform times ní ìròyìn yẹn ló sòdò sí o. irú àwa aríran báyìí nísìn hmm. àwa aríran eh. àwa lè rí. kílẹ̀ fẹ́ rí o. oṣù ni àwa aríran máa rí oṣù ṣùgbọ́n. oṣù èwo àwa ti rí oṣù mẹ́rin àbí oṣù epi àwa ti rí oṣù àwa ti rí oṣù ṣùgbọ́n àwa ò ní sọ fẹ́yìn. ẹ kò sọ àwa náà rí tiwa. ẹ jẹ́ kó da lẹ́kẹ̀yìn gbójú sókè àwa ti rí kẹ́yìn tó gbójú sókè ọ̀dà ẹ̀rí náà rí ti. àdúpẹ́. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ èèwọ̀n nílé làbọ̀ sí mi oko ọmọ Tinubu ó ti gúnlẹ̀ sẹ́kọ̀ gẹ́gẹ́ bá a ṣe rí ìròyìn náà kà wọ́n ní ní pápákọ̀ òfurufú eléyìí tó jẹ́ ti ikọ̀ aláṣẹ ní pápákọ̀ òfurufú eléyìí tí wọ́n sọ lórúkọ olóògbé eh, Muritala Muhammed ìyẹn Muritala Muhammed International Airport ní presidential wing ẹ̀ wọ́n ní gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló lọ́ọ́ bọ́ bàbá lọ́wọ́ bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ òfurufú ẹ rọra o ẹ rọra o ẹ máa wọlé ẹ máa rọra o wọ́n ní òun ló kí bàbá káàbọ̀ pẹ̀lú àwọn lọ́gàlọ́gàá nínú ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àjúrí Ingilale tó jẹ́ olùdámọ̀ràn fún aláṣẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe ṣe pẹ̀lú ètò rẹ̀ àti ọ̀rọ̀ tó jẹmọ́ ti àwọn aráàlú ṣe fi síta lọ́jọ́ àbámẹ́ta ó jẹ́ kó dimọ̀ pé Tinubu yóò ṣe ayẹyẹ ọdún ìtúnú àwẹ̀ eléyìí tó fi òpin sí àwẹ̀ Ramadan eléyìí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Èkó ni yóò sì ti ṣe ǹgílàlẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé ṣe é rí o ṣe aláṣẹ Tinubu yóò darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lọ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà àti mọ̀lẹ́bí rẹ̀ àti èèyàn gbogbo ní ìparí oṣù Ramadan eléyìí tí ó wà ní tó wà níta báyìí ngilale kò sọ ní pàtó ìgbà tí Tinubu yóò padà sí ẹnu iṣẹ́ nílùú Àbújá àmọ́ ó jẹ́ kó dímọ̀ pé nígbà tí àwọn ọlidé yẹn ìsinmi tí ọdún ìtúnú àwẹ̀ tó bá ti ré kọjá lọ tán ni aláṣẹ Tinubu yóò tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ eléyìí tá a dìbò yàn láti máa ṣe tá a mọ̀ sí official official duties gẹ́gẹ́ bí àṣírí náà kà ṣé ìhun tó wù mí ó tún wọn lòmíì torí pé ohun tó dáa kò sí fẹ́lòmíì wọn ní igbákejì aláṣẹ Kashim Shettima òun pẹ̀lú ti gúnlẹ̀ o lánàá ọjọ́ àìkú sí ìlú sí ìpínlẹ̀ Borno wọn ní pápákọ̀ òfurufú eléyìí tó wà ní Maiduguri ibẹ̀ lòun náà gbà wọlé tó sì jẹ́ pé igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Alhaji Umar Kadafu pẹ̀lú àwọn lọ́gàlọ́gà nínú ìṣàkóso ìjọba ní ìpínlẹ̀ Borno náà ni wọ́n lọ kí igbákejì aláṣẹ káàbọ̀ ìpè ẹ káàbọ̀ bàbá Ṣẹ̀tìmà ẹ káàbọ̀ sílé torí pé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé wọlé wọlé punch ló punch ẹ̀ wá láàárọ̀ yìí. ó dá náà nínú ìwé ìròyìn Daily Trust eléyìí tí mo tún tajú kán tí mo tún rí lórí tí pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọdún ìtùnú àwẹ̀ eléyìí tí yóò kù láìpẹ́ yìí ẹni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe kéde rẹ̀ lánàá ipe tó bá ti ń di ọ̀la ọ̀la ti ṣe ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ ọjọ́rú ìyẹn ọ̀la ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá ọjọ́ ọjọ́rú inú oṣù kẹrin tá a wà nínú ẹ̀ ṣe rí ọjọ́ méjèèjì yẹn ẹ ká fi sinmi lẹ́nu iṣẹ́ wa ká balẹ̀ láǹfààní àti fi ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọdún ìtúnú àwẹ̀ eléyìí tí ó kù lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí wọ́n ní ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé lórílẹ̀‐èdè nàìjíríà alàgbà olúbùnmi túnjí òjò òun ló gbé ọ̀rọ̀ yìí jáde látinú àtẹ̀jáde eléyìí tí ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn àìṣètù ǹdàyàkó wọ́n fi àtẹ̀jáde ọ̀hún síta lórúkọ olúbùnmi túnjí òjò wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn ní iṣẹ́ rí akí gbogbo mùsùlùmí ayé pàápàá gbogbo mùsùlùmí tó ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà yìí pé a kú àwẹ̀ eléyìí tí ó ń ṣe bí ẹni wá sópin yìí o bẹ́ẹ̀ náà ẹni ká lo ìfẹ́ ká gbára wa láàyè ká dẹ̀ gbàdúrà fún àlàáfíà ní orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí àṣírí ẹ̀kọ́ òun kọ́ ní àtàrà ànábìwá muhammed sallallahu alayhi wa sallam ẹ wo ìròyìn yẹn kẹrin jù bẹ́ẹ̀ lọ gbogbo mùsùlùmí ayé ṣe é ti dáṣọ ọdún ọdún ìtùnú àwẹ̀ ó kù àdúpẹ́ ọlá àtọ̀túnla ẹ̀fìsìnmi lẹ́nu iṣẹ́. sunsun o máa ṣe tán pé sunsun. èwo la aṣọ sunsun. o mọ sunsun. mi ò mọ sunsun. siliki nǹkan. àmọ́ mo siliki. mo santana. ẹ mo mọ santana. ẹ̀pà mi ò ní la tí mo máa dán gbinrin. <laughs> àwọn aṣọ àwọn aṣọ ọdún nìyẹn. ó dáa. ti ń ṣe bí ọlọ́ba mo mọ̀ yí pé ẹ̀ ń tẹ̀lé wa àbí lójú òpó Facebook wa. ètò àlápá bíi báyìí ìròyìn iná dé hmm. ni o torí pé ọkìlùkù. Ah, eh, oh, <laughs> <laughs> kò lè kó lẹ́nu wa láyé. lọ́wọ́ ṣàánú yìí àwọn yẹn ti ṣoògùn yẹn sí lẹ́nu. <laughs> nínú ìwé ìròyìn the point tó jáde láàárọ̀ yìí wọ́n ní àwọn ẹ̀rọ amúnáwá tá a mọ̀ sí transformer àti àwọn ibùdó agbára iná míì tá a mọ̀ sí substations tí owó rẹ̀ tó ń lọ síbi bílíọ̀nù mẹ́ta bílíọ̀nù méjì ó lé díẹ̀ ìyẹn owó dọ́là two point three billion dollar eléyìí tí àjọṣepọ̀ rẹ̀ tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ kan eléyìí tí ó ń pèsè iná ẹ̀lẹ́tíríkì àtòhun èlò iná ẹ̀lẹ́tíríkì ìyẹn tá a mọ̀ sí siemens tá a mọ̀ sí cement power project eléyìí tí wọ́n sọ pé orílẹ̀-èdè nàìjíríà ti bu ọwọ́ lu ìwé àdéhùn rẹ̀ wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ti gúnlẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà báyìí gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ iná ọba ìyẹn adébáyọ̀ adélábù gẹ́gẹ́ bí ó ṣe sọ lánàá ọjọ́ àìkú gẹ́gẹ́ bí àṣírí ìrìnà kan wọ́n ní èyí ló wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti lọ fi ọwọ́ sínú ìwé àdéhùn náà fún àtúnṣe nítorí pé iléeṣẹ́ ilẹ̀ orílẹ̀-èdè Germany tí a mọ̀ sí cement òun ni wọ́n bá dòwò pọ̀ wípé ẹ wò ó ẹ wá kẹ́ wá ran iná ẹ̀lẹ́tíríkì lórílẹ̀‐èdè nàìjíríà kẹ́ wá ràn lọ́wọ́ wọn ní bí oṣù mélòó kan sẹ́yìn ní ìdádúró ló ti wà nínú ìbẹ̀rẹ̀ iṣẹ́ náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí alákòóso náà bó ṣe sọ nínú àtẹ̀jáde eléyìí tó fi síta lánàá ọjọ́ àìkú ó ní ìṣẹ̀lẹ̀ covid nineteen, òun ni ó fa ìdènà iṣẹ́ náà nítorí pé ìṣẹ̀lẹ̀ àìrùn covid nineteen, náà òun ni ó gba ẹ̀mí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ọba fún aláṣẹ tẹ́lẹ̀ ìyẹn muhammadu buhari abba kyari tó jẹ́ pé òun gangan ló wà nídìí iṣẹ́ náà hmm. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní ikú bàbá náà òun ló wá ṣe ìdíwọ́ tí ò jẹ́ kí àwọn ìwé àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù nígbà náà kí wọ́n lè rí iṣẹ́ ṣe lórí rẹ̀ wọ́n ní orí orílẹ̀-èdè nàìjíríà àti iléeṣẹ́ síbẹ̀ náà ni wọ́n jọ tọwọ́ bọ ìwé àdéhùn lórí ọ̀nà àti lè rí pé iná ẹ̀lẹ́tíríkì ó túbọ̀ bùyàrí sí i lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí adélábù ṣe sọ ó ní kyari ẹni tí ó kú ní ìgbà náà nítorí àrùn ti covid-19 ní àkókò náà pé òun gangan ni ó wà nídìí iṣẹ́ àkànṣe náà tó jẹ́ pé òun gangan ni ó rìn rẹ̀ ṣùgbọ́n nígbà tí aláṣẹ Bọ́lá Tinubu tó wá dé orí àléfà báyìí ni wọ́n wá tún ìwé àdéhùn náà ni wọ́n tún ṣe tí wọ́n sì bọ́wọ́ lù lọ́tún iná tí wàá fẹ́ bẹ̀rẹ̀ sí máa tàn yẹnyẹnyẹn báyìí ẹ̀ṣẹ́ gidi lè kínẹ́ kínẹ́ hmm. sì tẹ̀ ká sì máa wo náà yẹnyẹnyẹn punch tó jáde láàárọ̀ yìí ló ní kúlẹ̀kúlẹ̀. owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè Nàìjíríà ṣebí a gbọ́ pé Buhari ti yọ tẹ́lẹ̀ ìwúlẹ̀ tún sọ pé ẹ tún fẹ́ yọ ìjọba Bọ́lá Tinubu ẹ wá ṣàlàyé fún wa o Fálànà ló sọ bẹ́ẹ̀ o nínú ìgbéròyìn Punch ló sì ti ń sọ láìpẹ́ yìí wọ́n ní ẹni tí í ṣe ajàfẹ́tọ̀ọ́mọnìyàn àti ọkọ̀ pàtàkì lára àwọn agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè nàìjíríà senior advocate of nigeria san ló ń jẹ́ bẹ́ẹ̀ o alàgbà fẹ́mi falana lánàá ti ṣe ọjọ́ sunday ọjọ́ ìsinmi ẹni ó sọ ọ̀rọ̀ kan ipe ẹ wo ìjọba tá a lò kọjá òun lábẹ́ ètò ìṣàkóso muhammadu buhari wọ́n wí ngbà náà wípé àwọn ti yọ owó ìrànwọ́ orí iná mọ̀nàmọ́ná subsidy ló ń jẹ́ bẹ́ẹ̀ o lórí electricity lọ́dún 2022 ni wọ́n pé àwọn yọ kinní ọ̀hún Falana nígbà tó ń sọ̀rọ̀ tó sì jẹ́ pé ìwé ìròyìn Daily Trust àti ìwé ìròyìn Punch wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ jáde Falana ṣàlàyé ọ̀rọ̀ onítẹ̀ ẹ̀ bá gbàgbé ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ọdún 2021 ìjọba àpapọ̀ nígbà náà ni wọ́n sọ pé ẹ wo à ń gbèrò láti yọ owó ìrànwọ́ tó ń bẹ lórí iná mọ̀nàmọ́ná tó bá máa fi di òpin ọdún ní 2021 yẹn ń gbà náà Falana ṣàlàyé ọ̀rọ̀ ó ní ẹni tó wí ọ̀rọ̀ náà ńgbà náà ẹni ọ̀kan pàtàkì lára àwọn amúgbẹ́lẹ́gbẹ́ fún muhammadu buhari ńgbà náà ìyẹn ahmed zakari ó ní ẹ wo à ń gbèrò à ń gbìyànjú bẹ́ẹ̀ náà ní gbogbo ètò títò láti yọ owó ìrànwọ́ tó ń bẹ lórí iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo kìnìún ọ̀hún ni yóò sì ṣí dáadáa bákan náà ní fálànà lójú tẹ̀sán iwájú wípé nígbà tó di ọjọ́ kejìlá oṣù kẹta ọdún 2022 lábẹ́ muhammadu buhari ńgbà náà gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹni tí ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ìnáwó lórílẹ̀‐èdè nàìjíríà yẹn arábìnrin zainab ahmed òun náà ó sọ gbangbangba tó jẹ́ pé gbogbo ayé náà ló gbọ́ o bó tiẹ̀ jẹ́ pé orí ẹ̀rọ ayélujára ló ti sọ ló ti sọ àrí fídíò rẹ̀ tó sì jẹ́ pé ó sì ń bẹ lórí ẹ̀rọ ayélujára bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ní ẹ wo a ti yọ owó ìrànwọ́ tó ń bẹ lórí iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́nú la yọ ṣùgbọ́n à ń kéde báyìí ìpè àtiyọ kí ló wáá dé èwo lẹ tún sọ pé ẹ tún fẹ́ yọ lásìkò yìí ìjọba wa yẹ kẹ́ ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ fún wa o Fálànà ọ̀rọ̀ rẹ̀ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ o ẹ wọ́n ní Fálànà gbọ́ tiẹ̀ ẹ baba náà gbọ́ tiẹ̀ tí gbogbo wa ló ń gbọ́ nínú ìròyìn punch ni. bẹ́ẹ̀ni o mọ̀ pé nǹkan téèyàn ò bá yọ tán lẹ́ẹ̀kan ó lè máa yọ díẹ̀ díẹ̀. àdúpẹ́. lílù bá sì fẹ́ lùlù àmàgbọ́ mm. mm. àyọ̀ yọtúnyọ wọ́n sì náà wọ́n sì sọ pé three trillion payment kan ayọ̀ ọ̀yọ̀ tún yọ ìjọba wa ṣàlàyé yìí tán àtúnyọ̀ míì sí èwo náà tún wá yọ báyìí ok ló fa ayọ̀ ìyọ̀ tún yọ àdùpẹ́. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí a máa rí ìròyìn kan kà níbẹ̀ mm. wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde rẹ̀ látẹnu ẹni tó jẹ́ alábòjútó fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìmọ̀ ní ìpínlẹ̀ Ògùn ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbàbù wípé àwọn ti ti gbàbọ̀ àwọn sì ti fi gbàbù kí ni wọ́n fi gbàbù wọ́n ní owó ìrànwọ́ ní eléyìí tó ń lọ sí bíi bílíọ̀nù mẹ́ta àtàbọ̀ náírà three point five billion naira wọ́n ní òun gangan ni owó tí wọ́n ná fún ètò ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tá a mọ̀ sí educat transfer eléyìí tí wọ́n ń ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama títí kan àwọn ilé ẹ̀kọ́ gíga fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn gan-an ni o gẹ́gẹ́ bí àṣírí ìròyìn náà kà wọ́n ní ètò educash ọ̀hún eléyìí tí ó wà lára àwọn ètò ìrànwọ́ eléyìí tí ìṣàkóso gómìnà Dàpọ̀ Abíọ́dún tó gbé síta láti fi mú ìtura bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ti ìnira ètò ọrọ̀ ajé eléyìí tí àwọn èèyàn ń bá pò ó látàrí ti owó ìrànwọ́ orí orí epo eléyìí tí wọ́n yọ kúrò àti owó ilẹ̀ òkèrè eléyìí tí yẹn fò sókè tó fò lọ sókè fíofío tó fi jẹ́ pé ìṣe ni owó náírà nàìjíríà ìṣe nìyẹn bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ tó tún wá ń takìtì takìtì takìtì lẹ́gbẹ̀ẹ́ owó dọ́là ọ̀hún gẹ́gẹ́ bí àṣírí èrè náà kà wọ́n ní alábòjútó náà jẹ́ kó di mímọ̀ wípé lábẹ́ ètò náà wípé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó kù díẹ̀ kí àtò fún láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún tí wọ́n fẹ́ ṣe ètò náà fún bákan náà ni wọ́n ní ní àwọn ilé ẹ̀kọ́ gíga ìyẹn tertiary institution wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ni àwọn akẹ́kọ̀ọ́ tí yóò jẹ àǹfààní náà ó jẹ́ kó di mímọ̀ síwájú sí i nínú ọ̀rọ̀ náà wípé lápapọ̀ báyìí ó ti tó ẹgbẹ̀rún lọ́nà ogójì àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jẹ àǹfààní ètò náà láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama títí kan ilé ẹ̀kọ́ gíga jákèjádò níbi tó jẹ́ pé àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn gangan ni wọ́n wà níbẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí kẹ́ẹ̀ka àròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀. Labours eléyìí tó jáde láàárọ̀ òní ẹ wò èmi ò tiẹ̀ ní lọ́kàn pẹ́ẹ́pẹ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Obi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o wọ́n ní ẹni tí ṣe adíje dupò aláṣẹ ní abẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party fún ti ọ̀rọ̀ ètò ìdìbò tó ṣẹlẹ̀ lọ́dún 2023 ta ló kọjá òun alàgbà Peter Obi ni ó ti sẹ́ ọ̀rọ̀ kan yìí pé òun gbèrò láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party láti lọ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú míì ẹni tí ṣe Peter Obi náà sọ pé irọ́ gbú irọ́ ọkú ni wọ́n ń pa àmàdà èmi ò sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ o mi ò tiẹ̀ nílọ́kàn pẹ́ẹ́pẹ́ láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú labour ó sọ̀rọ̀ yìí ní kété eléyìí tó lọ rèé bá wọn ṣí iṣẹ́ àkànṣe kọ̀ǹgádẹ̀rọ kan eléyìí tí wọ́n kọ́ fún wọn ní apá abìkan ní ìpínlẹ̀ gombe nínú ìwé ìròyìn ọ̀hún náà láti kẹ́fì ìròyìn kan eléyìí tí wọ́n ti sọ ṣáájú ń bẹ̀ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ni wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Peter Obi pé bó bá wò ó lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party o torí pé Labour Party gan lásìkò yìí kò fararọ torí pé ìwà jẹbánu ó gògò lórí lára àwọn eléyìí tí wọ́n ń tukọ̀ ẹgbẹ́ náà nígbà tó tún sọ̀rọ̀ sọ́wọ́ wájú alàgbà Peter Obi ṣàlàyé ọ̀rọ̀ ó ní lóòótọ́ ni inú òun ò dùn torí làásìgbò àti èmi ò gbọ́ tiẹ̀ èmi ò gbá tiẹ̀ ìwọ ò gbá tèmi eléyìí tó ń ṣẹlẹ̀ nínú láàrin àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú Labour Party àti pé bí wọ́n ṣe ń fi ìrákùrà ra wọn lára yìí pé àjẹbánu ó yí wọn lẹ́nu ó yí wọn lọ́wọ́ gbogbo wọn wọn ò kò yẹ kán wà ń bẹ̀ ó ní síbẹ̀síbẹ̀ a máa yanjú gbogbo kínní ni kì í ṣe pé kí n wá kúrò ń bẹ̀ ẹni wọ́n á fi rí ẹgbẹ́ òṣèlú Labour Party tò wọ́n ní orí fífọ́ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o ẹ jẹ́ á fi ìgbàanú kan ṣọ̀já kálẹ̀ láǹfààní àti gbẹ́rù débẹ̀ òun wọn ní torí pé òrùnrùn kan tuntun ń lọ nígboro ayé lásìkò yìí ń pé ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna alàgbà Nasiru El-Rufai ń pé ó ń gbèrò bẹ́ẹ̀ náà ni ó ń ṣe gbogbo ètò láti pe Peter Obi pé káwọn jọ pawọ́pọ̀ dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ láti fi kojú ẹni tó ń bẹ̀ńbẹ̀ lásìkò yìí lọ́dún 2027 Peter Obi sọ pé àti hùn àti ẹ̀ bá a ṣe wáyé páàrí náà ńlá máa kúkú rí ìwé ìròyìn daily trust ló mú àbọ̀bọ̀ láàárọ̀ òní o. nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ yìí gómìnà abba kyari yusuf ti ìpínlẹ̀ kano òun ló ti dá ẹni tí ó fi ipò sílẹ̀ fún yẹn abdulhamar ganduje lóhùn ẹ̀sùn eléyìí tó fi ń kàn wípé òun ò tiẹ̀ mọ ọwọ́ ìjọba pínpín gẹ́gẹ́ bí àṣírí ìrìnnà kà nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tó jẹ́ olórí fún akọ̀wé ètò ìròyìn rẹ̀ yẹn Edwin Olofo fi síta ní Ganduje ti jẹ́ kó nímọ̀ pé ṣe rí gómìnà Yusuf eh, ẹ̀ ìyẹn kẹ̀ ó mà tiẹ̀ kàn fẹ́ gbé ọkàn àwọn aráàlú kúrò nínú àwọn àìṣedédé rẹ̀ nínú ìjọba ni o nítorí pé kò kúkú sí nǹkan kan náà tó lè rí tọ́ka sí pé àṣeyọrí òun rèé látìgbà tó ti dé inú tó ti dórí àléfà ìjọba náà ó wá jẹ́ kó ní mọ̀ pé ẹ̀ ṣe rí pẹ̀lú owó tùlùtùlù eléyìí tí ìṣàkóso tí Bọ́lá Tinubu tí ó ń darí rẹ̀ eléyìí tí ó ń pín sí ìpínlẹ̀ Kánò àrí nǹkan kan tá a lè rí tọ́ka sí pé nǹkan báyìí ni wọ́n ń ṣe ní àṣeyọrí tàbí tí wọ́n ń fowó ṣe gẹ́gẹ́ bí àṣírí ìrìn náà kà ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò náà ìyẹn Ganduje nínú àtẹ̀jáde tó fi síta látọ̀dọ̀ akọ̀wé ètò ìròyìn rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Edwin Olofu ó jẹ́ kó dimọ̀ pé ṣe é rí ẹ wò ẹ fi gómìnà yẹn sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ o torí pé kò tiẹ̀ mọ ohun tó ń pè níjọba rárá ó ní í ṣe ni òun ò bá kúkú rọ̀ ọ́ wípé gbogbo agbára eléyìí tó fẹ́ máa fi lépa òun káàkiri yẹn kó dáa padà sórí bíbójútó àti wá áwọ̀ sí. Si láti wá ìyanjú sí aáwọ̀ eléyìí tí àwọn èèyàn ìpínlẹ̀ Kánò tí wọ́n ń là kọjá ó ní títí di àkókò yìí ó ní wọn ò lọ bójú wo àwọn àkọsílẹ̀ iṣẹ́ tóun ṣe ni ó láǹfààní wà fún wọn kò kúkú tí ìpẹ́jù kan lọ wo àwọn àkọsílẹ̀ ètò tóun ní fún ìdàgbàsókè ìpínlẹ̀ Kánò tóun sì ń bá iṣẹ́ lọ lórí rẹ̀ ó ní nǹkan tóun mọ̀ ní pé ìṣàkóso òun ó ti ṣe ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà àti wípé ìṣàkóso òun kò sí nǹkan kan tóun ṣe eléyìí tí ò dáa ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ yẹ̀ wò kán lọ yẹ̀ wò Ganduje ló sọ nínú àtẹ̀jáde tó fi síta náà torí pé gómìnà Abba oníṣẹ́ rí Ganduje ó dojú tì wá ní ìpínlẹ̀ Kano ó mú tìjú wá bá wa á díẹ̀ wò Daily Trust tó jáde láàárọ̀ lónìí kúlẹ̀kúlẹ̀ bíi mélòó kan kó tó di pé àkàngara wa o nínú ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ogun ẹni wọ́n ti da kínní ọ̀hún pé ẹ wo bá a ṣe ń gbèrò láti ṣe ètò ìdìbò sípò gómìnà lọ́dún 2027 ẹ jẹ́ ká ránṣẹ́ pé àwọn bíi mélòó kan eléyìí tá a jáwé gbélé ẹ fún ẹ nínú ẹgbẹ́ òṣèlú wa o ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ogun ẹni wọ́n fòun síta bẹ́ẹ̀ o ó dẹ̀ ń bẹ nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ òní wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti pe àrò àtọ̀dọ̀fín inú wọn sọ̀rọ̀ wọ́n ti bá sọ̀rọ̀ báyìí pé ṣe rí àwọn kan bẹ eléyìí tí ajáwé gbélé fún lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n ni pé wọ́n lọ rèé ṣe ètò ìdìbò abẹ́lé tá a mọ̀ sí primaries awúrúju ní àsìkò tí pọ̀pọ̀ ṣìnṣìn ètò ìdìbò ń bọ̀ lọ́dún 2023 eré ìta lò kọjá òun wọ́n ní ẹni tí ó laago ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ wá kéke ní ìlú Abẹ́òkúta lópin ọ̀sẹ̀ ta lò kọjá yìí ẹni ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn ìyẹn alàgbà Síkírù Láì Ògúndélé nígbà tó ń sọ̀rọ̀ ó ní ẹ wo ẹ wo bárẹ̀dà síbí ni ó ń bẹ nínú òṣèlú pàápàá nínú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní bá a ṣe ń wo ètò ìdìbò sípò gómìnà lọ́ọ̀kan lọ́dún twenty twenty seven àwa ti bẹ̀rẹ̀ sí ní gbáradì báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ eléyìí tó sì jẹ́ pé ajáwé gbélé ẹ fún eléyìí tí a sọ pé wọ́n lọ rèé ṣe ètò ìdìbò Eh, abẹ́lé awúrúju eh, àwọn bíi jìmílà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní lára àwọn tí wọ́n jáwé gbélé fún ní ìgbà náà ní ọ̀nàrẹ́bù bọ́lá òdùmọ̀sù fàṣíù àjàdé eh, alhaji kọ́lá akínyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n níṣẹ́ rí gbogbo wọn pátá ni àránṣẹ́ pè padà wípé ẹ máa bọ̀ ìkan náà ní gbogbo wa àníjà ẹ̀jẹ̀ àjọ fọwọ́sowọ́pọ̀ ká lè gbé ẹgbẹ́ òṣèlú pdp ká lè gbé gòkè àgbà ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Daily Trust ẹni ìròyìn yẹn ló sọdọ̀ sí o. lójú òpin ìwé ìròyìn Platform Times ibẹ̀ láti rí ìròyìn ó ń rúgbó bọ̀ ó ń rúgbó bọ̀ jìnnìjìnnì bẹ̀rẹ̀ sí í bò wọ́n ní agbègbè kan o ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àṣírí ìròyìn náà kà wọ́n ní jìnnìjìnnì ló ti bulẹ̀ báyìí ní agbègbè kan ní odò ayé ní agbègbè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn níbi tó sọ pé ẹnìkan o ó ń gbìyànjú láti dá ibùjẹ ẹran kan sílẹ̀ ní agbègbè náà ojú òpó Owerri platform times tó jábọ̀ rè náà jẹ́ kó dímọ̀ pé gbogbo àwọn tọ́rọ̀ kàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tako ìgbésẹ̀ náà eléyìí tí ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ jẹ́ Mukala Balógun tó ń gbèrò láti ṣe àgbékalẹ̀ rẹ̀ ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi yéni síwájú sí wípé ọ̀rọ̀ náà ó ti di iṣu ata yànyàn o ní agbègbè ọ̀hún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú agbègbè àti àwọn tí ọ̀rọ̀ kàn ní agbègbè náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí tutọ́ sókè tí wọ́n sì ń fojú gbà báyìí pé a ẹ̀ tẹ́ wo ti ààbò kẹ́ wo ti ìlera àwọn aráàlú àti ọ̀rọ̀ ilẹ̀ eléyìí tó ṣe pé ó lè fa ọ̀hù ọ̀hù sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kẹ́ ẹ bójú wò dáadáa Lafontaine jábọ̀ síwájú sí wípé rògbòdìyàn ọ̀hún òun ni ó ti bẹ̀rẹ̀ sí í dá wàhálà sílẹ̀ tó jẹ́ pé nígbà tí ọ̀gbẹ́ni Mukaila Balogun tó jẹ́ ọmọ ìkan lára àwọn onílé ní agbègbè ọ̀hún tí ó bẹ̀rẹ̀ sí í dábàá wípé ẹ wò ẹ jẹ́ á dá ibùjẹ ẹran kan sílẹ̀ ní agbègbè yìí tó ti di a ò gbà a ò gbà a ò gbà nínú ìgbésẹ̀ láti lè rí i pé wọ́n dẹ́rọ̀ ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ṣe àtìtìkọ ìwé ẹ̀sùn kan ránṣẹ́ ránṣẹ́ látọwọ́ àwọn ẹgbẹ́ onílé ní agbègbè ọ̀hún tó jẹ́ pé aṣáájú wọn pátá ọ̀gbẹ́ni Victor Banjo Òṣókọ̀yà òun ni ó fi ìwé náà ránṣẹ́ sí ọ́fíìsì olùdarí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn pé ẹ wò ẹ tètè gbà ká ẹ yẹ̀ wò torí pé kí sòbìà kó tó dégbò wọ́n ní onígànbẹ là á ké sí o gẹ́gẹ́ bí àṣírí rẹ̀ náà kà ní ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n gbé nígbà tí àwọn tí ọ̀rọ̀ kàn ní agbègbè ọ̀hún títí kan àwọn tí wọ́n jẹ́ onílé ní agbègbè ọ̀hún tí wọ́n bójú wo àwọn ewu tó ṣeéṣe kírú ìgbésẹ̀ náà kí ó mú dání wá Platform Times jábọ̀ síwájú sí wípé wọ́n tiẹ̀ ti kọ́kọ́ jókòó ìfikùnlukùn tó jẹ́ pé alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ó pè wọ́n sí ìpàdé wípé ẹ wá o ẹja forí ìkòkò sọ́dún kí rògbòdìyàn yìí kó má bàa kọjá bó ṣe yẹ nítorí pé agbègbè táwọn èèyàn ń gbé òun ni ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ dá ìbùjẹ ẹran sílẹ̀ sí i irú eléyìí kò bá rú agbègbè báyìí mu o ẹ wo ìròyìn náà ìròyìn ó ń yẹn ojú òpó ìwéèrè platform times tó jáde láàárọ̀ yìí ní kúlẹ̀kúlẹ̀ wa. pásítọ̀ tí ṣé o lè wa ọkọ̀ ìyẹn mọ́tò láti bí dé ìlú òyìnbó ìyẹn London London. Uh, láti Abẹ́òkúta dé London. Musicat <laughs> Musicat where have you been? I uh, eh, been to the London ma, ma to see the queen. Obìnrin bìnrin. <laughs> Ó wa mọ́tò. Eh, ó wa mọ́tò láti ìlú London wá sẹ́kọ̀ọ́. Wọ́n ní arábìnrin kan rèé o, mm. eléyìí tí ó wa ọkọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti ìlú London ilẹ̀ gẹ̀ẹ́sì ó dẹ̀ gúnlẹ̀ sẹ́kọ̀ọ́ lánàá. Káàbọ̀. Wọ́n ní ìwé ìròyìn Punch ló mú wá sóde ẹni ọdún méjìdínlọ́gbọ̀n twenty twenty eight year old ẹ̀ wọ́n ní òun nìkan ló ń dá wà nínú ọkọ̀ òun o ó dẹ̀ ṣe ìrìn àjò ọ̀hún wọ́n ní arábìnrin Pẹ̀lúmi Núbì ní orúkọ rẹ̀ ó bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún ní àtinú oṣù kínní oṣù January ọdún 2024 tá a wà nínú ẹ̀ yìí ó wá gúnlẹ̀ sí ìpínlẹ̀ Èkó lánàá láti ìlú London wọ́n ní Peugeot 107 ní ọkọ̀ tó gbé ọ̀hún tó sì jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri láti ìlú London tó ti gbéra ìyẹn England ó gba ìlú France hmm. ó dé Spain hmm. ó dé Morocco hmm. ó wá gba West Sahara Desert sí Mauritania ó kọjá sí Senegal ó gba bẹ̀ Gambia ó gba bẹ̀ Guinea Bissau ó gba bẹ̀ Guinea gangan dé Sierra Leone dé Liberia dé Mali dé Burkina Faso dé Cote d'Ivoire dé Ghana dé Togo dé Benin Republic kó tó wá dorí kọ orílẹ̀-èdè Nàìjíríà ìlú Èkó gangan ó ní ibì kan mm. lójú ọ̀nà tí ó gbàgbẹ́ kọjá ibo níbẹ̀ ibo <laughs> <laughs> ó máa gbà bóòrò kọjá. àdúgbò àná gbogbo àwọn èèyàn ó gé e ìjọba ìpínlẹ̀ Èkó wọn kì í káàbọ̀ wọ́n ní ó dàbí pé ọkọ̀ ẹ̀ fẹ́ níjàmbá lọ́nà oh. ní àsìkò kan oh. nínú oṣù March tó kọjá ṣùgbọ́n oh. bó ṣe ń lọ náà ló ń fi hàn lórí ẹ̀rọ ayélujára o obìnrin àkọ́kọ́ eléyìí tó wa ọkọ̀ láti London sí ìlú Èkó. inú kòkòrò book of record la máa kọ́ sí. <laughs> kì í ṣe guinness torí kúkúrú ló wà ń borò. ẹ wọ ẹjọ́ máa ṣe lọ láàárọ̀ ìròyìn pọ̀ rẹpẹtẹ láàárọ̀ yìí ṣùgbọ́n àkókò ti lọ ìròyìn àjìmúná olórúkọ tèmi ò pásítọ̀ tí ní gbogbo èèyàn ń pè mí ó bá mi lára mu ẹ̀mí ìròyìn jíṣẹ́ tán iléyà tó pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ẹ káàárọ̀ ẹ kò jùmọ̀ ń bẹ̀ òní lọ́jọ́ ajé hmm. àràjé jẹun. àràjé bèjè ẹ jẹ́ ká máa múra de ọdún ìtùnú àwẹ̀ ẹ ká wá ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹun ju o kọmọ ọlọ́dún yẹra o kó yẹra o ẹ gbogbo aṣọ ọdún tẹ̀ ti rà ẹ kó sára ó ṣeé ṣe kó jọ làlá kìyí dì. gàgà téèyàn bá lọ rọ susu santana. ẹ bá a bá ti bá a bá ti fetí balẹ̀ tí sọ̀tàn tilẹ̀ sokoto ó bá ti kéde pé ká lọ kírun lọ́la ṣe lè yín ká kọ́kọ́ wá ní. jẹ́ káwa ríran ọkọ ríran náà. ẹ lè máa bọ̀ nílé ọ̀dọ̀ wa. kò sí wàhálà. <laughs> Abdulrasheed Ọ̀jẹ̀lábí ọ̀rẹ́ ọba lórúkọ tèmi ẹlẹ́bẹ̀ wọn. àwa náà nílé ọdún. lóòótọ́ nílé ọdún. ṣe lè gun yín. rárá o ilé àwọn akínsán yàn. <laughs> <laughs>